ẹlòmíì sì wà lẹ́yìn òkú nìsín ó ti ń sí ọdún mẹ́jọ ọmọ tíyàwó ẹ̀ gbé lọ́wọ́ ọmọ ti bẹ̀rẹ̀ primary school ó ti bọ́ sí GSS. tó bá tàràn kí ọkọ yín kó tíráfù lọ sẹ́yìn òkun nítorí owó tí ò ní kú lọ ọ̀run ok tí ó wàá já yìí jù sílẹ̀ Nàìjíríà tí ó wàá kọjá ìfaradà tẹ́ẹ̀fì wá lọ ṣe ìbàjẹ́ ọjọ́ kan ìbàjẹ́ ẹ̀kan péré jẹ́ ẹ mọ tẹ́sí sọ pé kẹ́ ẹ ṣe ẹ̀sìn sọ pé kẹ́ ẹ ní kọ́ máa bọ̀ nílé tó bá lóun ò ráàyè àti wálé ẹ̀sìn fún yín ní àṣẹ láti béèrè fún ìkọ̀sílẹ̀. sórí o ò ní ẹ́síùsì kó o sọ pé baálé ẹ ló kó bọ́ ẹjọ́ kó bára yín ni o ẹjọ́ kó bára yín ni òun ó jìyà àkóbá ìwọ ó jìyà sìnà wọn ò ní fìyà sìnà jẹun lórí pé àìsí ńlé rẹ̀ fún bí ọdún kan ọdún méjì ló mú wọ ìyàwó tó fi lọ ṣàgbèrè òun ó jẹ ìyà pé ọ̀pá ọtí sí nàìjíríà ọlọ́wọ́ fi léèrè yìí ìwọ wàá jẹ ìyà sìnà. nínú ìsìláàmù nínú ìdí tí obìnrin lè fi kọ ọkọ fúnra rẹ̀ tọkọ bá kọ̀ tí ò yọ̀ǹda rẹ̀ ìbálòpọ̀ ó jẹ́ nọ́mbà one nítorí pé obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ kọ ọkọ lójú ayé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́kọ́ nítorí ìbálòpọ̀ tí ìbálòpọ̀ jìmá sex tí ò tí ò turun lára rẹ̀ òun tiẹ̀ tún ń rí díẹ̀ díẹ̀ ó ń rí díẹ̀ díẹ̀ lára ọkọ rẹ̀ ó ní àmọ́ kò turun ó ní òturun kí wá la fẹ́ pe tẹni tí ò rí rárá nígbà tí ìsìláàmù yọ̀ǹda fún obìnrin láti kọ ọkọ sílẹ̀ pẹ̀lú ẹ̀sùn tó fi kan ọkọ rẹ̀ wípé ó ń bóun lò pọ̀ ṣùgbọ́n ìbálòpọ̀ yẹn ó ń rìn òun lọ́kàn ó ń rìn òun lọ́kàn kò ìbálòpọ̀ yẹn kò gírípù òun ìbálòpọ̀ yẹn kò farun kan tu lórí ìrìn ìbálòpọ̀ yẹn bí aláìṣe ni ọkọ ẹ̀ tún gba dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí ó ń sọ fún ànábì pé bá ń bẹ̀ pé kọ́mọ́ fi mí lẹ̀ obìnrin dáadáa ni ànábì ò bá bẹ́ẹ̀ o ọ̀wọ́n tá ànábì kan sọ ni pé ṣó o ṣe tán láti dá sọ̀dá àkí rẹ̀ padà fún torí wọ́n ló lóò ṣe mọ́ o ní nǹkan ọmọkùnrin rẹ̀ o ní ọ̀ràn ọ́ o ní òtún lára rẹ̀ ǹjọ́ wa ṣe tán láti dá sọ̀dá àkí padà fún arábìnrin fèsì wípé nígbà tó fẹ́ fẹ́ mi ó fún mi ní oko dàbínù kan oko dàbínù ló fi sísọ dáàtì fún mi mo wá fẹ́ fún padà ní ìlọ́po méjì ìlọ́po méjì tó fún mi ni mo fẹ́ dá padà fún un anabi ọba ọkùnrin yẹn bẹ̀yàwó ẹ̀ o ó ń bẹnu àdìsí o tó lálàáfíà kúlú àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ kóbìnrin ó kọ́kọ́ ní ń pè ní kúlù kọ́kùnrin ó kọ̀yàwó ní ń pè ní tọ̀láàkì. alikulu ali awal fili islam kíkọ̀ tóbìnrin kọ́kọ́ sílẹ̀ nínú ìsìláàmù tó já kọ́kọ́ ó wáyé nípasẹ̀ pé sex ìjà lórí sex. sex. aáwọ̀ lórí sex ọkọ lòun ò lágbára ju eléyìí lọ ìyàwó ní gbogbo ohun tó ń ṣe òtún lára àwọn ohun ò ṣe mọ́ ó ní torí pé òun ò lè wà nù ilé rẹ kó ń lọ mọ́ kọ̀mítì sínà níta ẹ wo ayé ẹ tó gbọ́ ló ń gbọ́ ó bẹ̀rù sínà ó bẹ̀rù sínà. ọ mọ̀ pé ìyà zìnà ó lágbára ó ti torí ẹ̀ kúò ní ilé ọkọ láti lọ fẹ́ ẹlòmíràn bọ̀tí lóde òní obìnrin ó takú sílé ọkọ nítorí àwọn àǹfààní míì ó sì mọ̀ pé tìbálòpọ̀ yẹn kókó ni lọ́dọ̀ tòun ó mọ̀ pé oúnjẹ ni lọ́dọ̀ tòun ó sì mọ̀ pé oúnjẹ tọkọ òun fún òun jẹ lábẹ́ ìbálòpọ̀ kò yó òun rárá ó sì fẹ́ tí òun lọ síta láti lọ gbàkun dípò kẹ́ ẹ wá sọ pé ẹ ṣe mọ́ kọ́mọ sọ yín dolórí burúkú ẹ wà ní sọ bẹ́ẹ̀ ẹ wà wà ní ọkọ ẹ máa yan àlè orí burúkú lẹ fi ń sa yọ̀ọ́yọ̀ ikú lẹ fi ń ṣeré torí ìjìyà obìnrin tó wà ní ọkọ tó ń lọ yàlè ó ní pé wọ́n ò rí mọ́lẹ̀ dé ara wọ́n máa kọ́fà ojú ẹ̀ wọ́n á kú lóko tí ó fi kú ìjìyà tí ń bẹ fóbìnrin bẹ́ẹ̀ nìyẹn nínú ṣẹ̀ríà Islam ok ọkọ wà lé ìyàwó ní ìbáṣepọ̀ ọkọ òun kò túnú ẹ̀sìn fún láǹfààní láti kọ́kọ́ yẹ sílẹ̀ kí la fẹ́ pe ọkọ tí ò sí nílé lọ́dún kìíní lọ́dún kejì lọ́dún kẹta ẹlòmíì tó bá ti lọ báwọn yóò lọ bí àlọ́ rámírámí ni kó tó lè láǹfààní àti wálé torí pé by fire by force làwọn èèyàn fi ń kù nàìjíríà by fire by force ni tọ́ba ti wá dé ọ̀hún tán wọn ò ní ní agbára àti ṣe iṣẹ́ tí wọ́n fi tètè rówó torí pé ìlẹ́gálè ló wọlé sínú ìlú. yóò kọ́kọ́ yanjú ìlẹ́gálítì tó lẹ́gálítì. lẹ́yìn ìyẹn yóò ṣẹ̀wá máa wá owó ìgbélùú èyí tó kéré jù ní one million naira owó nàìjíríà. tí wọ́n bá ṣe owó yẹn sí náírà bíi one million ni ọdún kan sì ni ó fi lò ó tí ó fi expire gbogbo àwọn ìpèníjà tó wà nílẹ̀ nìyẹn fẹ́ẹ́ tó bá travel illegally ohun tí wọ́n ń fojú rí lọ́hùn nìyẹn ẹlòmíì ó lọ inú oko ni ó wà fún ọdún méjì ọdún mẹ́ta tí ò gbọdọ̀ yọjú sí gbòòrò. tó bá ti rí iná ọkọ̀ yóò fẹsẹ̀ fẹ́ tó bá ti rí iná ọkọ̀ ọlọ́pàá yóò fẹsẹ̀ fẹ́ kò ní ní fọkànbalẹ̀ sòní òfin dá sí pé ọdún kìíní kò lè wálé ọdún kejì kò lè wálé ọdún kẹta kò lè wálé ìyàwó ló sì wà nílé yìí ta ló fẹ́ sọ tí ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run sí ọgbọ́n ìbẹ̀rù ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ìwọ obìnrin tọ́pẹ́ ẹ bá ti pinnu pé lílọ lòun ń lọ ọ̀hún làbọ̀ wà òun ò tí ì lè sọ bóyá òun ó wálé lọ́dún yìí àbọ̀dún ti ń bọ̀ tó bá kàrán kó sọ ọ́ dolórí burúkú wájú ọlọ́run baálé mi ẹ mọ́ ti lọ ọyẹ sọ pé ẹ kọ̀ mí sílẹ̀ kí n mọ̀ pé mo ti fúrì mo lè fẹ́ lòmíì àwọn ọmọ ń kọ́ èyí tó ti dàgbà ẹ lọ kó fún yàrá yín ẹ sá níyà obìnrin lòun náà bẹ́ẹ̀ sì níyà láyé ẹ lábùúrò tó wà nílé ọkọ eléyìí tí kò lè dá táǹbà tí ò lè dá wẹ̀wẹ̀ nínú ọmọ lẹ̀sìn ní kí n gbé lọ́wọ́ náà títí màá fi fẹ́ lọ ilé ọkọ ọgọ́sìn bá sì ti rọ́kọ tí mo fẹ́ fẹ́ màá wá gbé fáwọn ẹbí yín torí ọkọ rẹ ni ọmọ jẹ ẹ má jẹ́ káwọn ọkùnrin sọ yín lórí burúkú ẹ̀yin obìnrin ẹ lọ ọmọ ẹ̀tọ́ yín lábẹ́ òfin ẹ ẹ lè dè mọ́lẹ̀ pẹpẹ ọmọ tìràbù o tọba ṣetán láti tìràbù ẹsìn òsì ní kọ́kọ́ yín mọ tìràbù ṣùgbọ́n tó so mọ́ ìrìn àjò yẹn ohun tó so mọ́ ohun tó so mọ́ ìrìn àjò yẹn ẹ gbọ́dọ̀ gbọ́yé ẹ gbọ́dọ̀ gbọ́yé. ẹ má lérò pa bẹ́ẹ̀ yín mítà tí èrí ìdì ni ó rí ìdì o ẹ̀yin lẹ́ẹ̀ rí ẹ̀yin lẹ́ẹ̀ rí ó rí ìdì àwọn màláìkà ń bẹ tí wọ́n ń kọ ìbàjẹ́ ẹ̀yin lẹ̀ wọ́n ń kọ ìbàjẹ́ tó ń ṣe wọ́n ń kọ ọ́ lẹ̀ tó bá kàn rán pé ọkọ̀ ẹ lọ ò lè faradà mọ́ sọ fún pé kó pronounce tọ̀ láti ẹ tó bá wá takú tó lóun òun ò pronounce tọ̀ láti rẹ tó sì lóun ọ̀rọ̀ náà àti wálé ó ní excuse àti lọ ṣe sìnà ó lọ ṣe kúlù ni o lẹ́tọ̀ọ́ láti ṣe kúlù and with your kúlù ohun tó rọ̀ mọ́ rèé. sọdá àti tó gbà lọ́jọ́ kìíní àná ọ̀dà padà fún oṣù kan lẹ́yìn tó o bá ti sọ pé ò ṣe mọ́ o fẹ́ kù lábẹ́ àṣẹ rẹ̀ kì í sọkọ rẹ mọ́ ó sì jẹ́ kí àwọn òbí rẹ̀ ó mọ̀ sí wàlíyù rẹ̀ ó mọ̀ sí kó o tó gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. under no condition ọkùnrin kan ò gbọ́dọ̀ fi obìnrin kan sí nàìjíríà títí tí ìbàjẹ́ ó fi wá máa ṣẹlẹ̀ sí. àwọn eré àwọn yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tíra fún ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀ ní kówó yìí lọ sí àlìkìyà mọ́ o ilé ayé yìí náà ní o ẹni tó bá sì tirapu tó tirapu lẹ́gálì a máa rọrùn fáwọn láti mú ìyàwó wọn lọ kódà ẹlòmíì láti di processing ni ó ti kọ pé ìyàwó méjì lòún ní òun ti bímọ iye báyìí yóò kọ́ nu fọ́ọ̀mù tẹ́ fi lè ti mú un ó kù sí lọ́wọ́ kó wọ́ owó tí ó fi kó wọn wá sí ibi tó wà wọ́n sì jọ wà lọ́hùn wọ́n jọ máa ríra wọn àmọ́kẹ́nìkan wá tíráàpù kọ́ wá jẹ́ ẹnìkan lẹ̀ ìwọ tó tíráàpù ìwọ tó ọjọ́kùnrin wọ́n wà ní o fẹ́ fi obìnrin kan ṣe ìgbélù wọ́n wà fẹ́ òyìnbó kó o lè bá àríwí ìgbélù ṣe èyí tó jálẹ̀ nàìjíríà lásìkò òtútù òtútù mú lásìkò ooru ooru mú lásìkò ọ̀gìnìtì ọ̀gìnìtì mú ọdún kìíní lọ ọdún kejì lọ ẹ̀wá lẹ́sìn fídíò ṣáàtì sóyìnbó ti ṣe fídíò ṣáàtì tẹ́ ti lè sẹ́ẹ̀tì ara yín ni. ẹ́ ṣe bọ́rọ̀ náà lẹ́ẹ̀mọ́ sọ lórí fídíò. àkíyèsí yẹn ẹ lọ si o aláwọ̀ fi wá ṣe kò ń dáadáa. ẹnìkan kan ẹ kí n sáré ka ìbéèrè ẹ̀ sí bí báyìí ẹ kí n ka ni pé tó béèrè gba time kò time insha allah torí pé màá rí fáà sí. Si, previous episode ṣùgbọ́n ẹ jẹ́ kí n ka àbírí yẹn jáde asalaamu alaykum please help me out my co-wife anytime it is her turn to cook the day her turn finished she do leave the kitchen a mess for me if I complain. Hobby will be supporting her that I should arrange it. Is it a must? I talk. Both of them like using me like a maid. In her turn, she doesn't use to give me food, while our agreement is that She cook for the whole house. For the whole house. She cook for the whole house. In my turn, I do cook for a kids. even when they want something else apart from what I cook. I am the second wife. I'm the only one washing clothes and arranging our hobby room and the whole house During our turn, hubby has refused to separate our apartment. I don't have kid yet. At times, hubby will call me to go and pick our children in school. I am feeling uh, I'm feeling used. I'm really fed up. My marriage is just a year ok ẹ kí n sáré tu ní yorùbá bó ṣe kọ́ náà mo sì kà jáde yẹn o ó ní ẹ mà ràn mí lọ́wọ́ o orogún mi ìgbàkígbà tí iná dídá bá kàn án ó máa fi ilé ìdáná sílẹ̀ ní yamayama yóò fi ilé ìdáná á fi sílẹ̀ yànmàyànmà wọn ò ní fa bọ́ wọn ò ní ṣe gbogbo ìmọ́tótó tó yẹ kí wọ́n ṣe nígbà tó bá lo ilé ìdáná tán tó mọ̀ pé èmi ló máa kàn tẹ̀lé tí mo bá wá fẹjọ́ sùn ọkọ wa ọkọ wa ó máa gbè lẹ́yìn ìyàwó rẹ̀ àkọ́kọ́ yóò sọ fún mi pé kí n lọ ṣe gbogbo àtúnṣe tó bá yẹ kí n ṣe sí ilé ìdáná ni ó ní èmi kì í sì ṣe bẹ́ẹ̀ tó bá dàsìkò tèmi àsìkò tí iná dídá bá kàn mí mo máa tún ilé ìdáná ṣe tí n bá ti dùn tán àmọ́ first wife ọkọ wa kì í ṣe bẹ́ẹ̀ bákan náà ni pé nínú ìfẹnukò àwọn ni pé obìnrin tí iná dídá bá kàn ló máa dáná fún gbogbo ilé ó ní tí fọ́sẹ̀ bá dáná oúnjẹ kò ní dáná oúnjẹ tòun mọ́ tó bá sì kan òun òun ó dáná oúnjẹ gbogbo ilé kódà táwọn ọmọ rẹ̀ tẹ́ máa tún fẹ́ jẹ nǹkan míì tí wọ́n sọ pé oúnjẹ táwọn dáná yìí o òun làwọn ó jẹ nǹkan míì làwọn ó jẹ o òun ó tún bá wọn dáná yẹn lọ́tọ̀ wọ́n bá wọn dáná yẹn lọ́tọ̀ ó ní bákan náà níbi iṣẹ́ ilé aṣọ fífọ̀ títún yàrá ọkọ ṣe òun nìkan ni òun máa ń ṣe gbogbo ẹ̀ àti tún ṣíṣe ìmọ́tótó gbogbo ilé ó ní ọkọ sì kọ̀ kò ṣe àyè táwọn máa lù sí ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn jọ ń lù sínú àyè kan náà ni ọlọ́run ò tí ì bímọ kankan o ó nítorí pé ìgbéyàwó òun pẹ̀lú baálé àwọn ó ṣe pé ọdún kan ni bákan náà ó ní wọn a tún máa rán òun pé kóun lọ mú àwọn ọmọ first wife wá ní ilé ìwé bẹ́ẹ̀ ni yẹn ṣe kọ ìbéèrè yẹn nìyẹn tí tí mo kà jáde gẹ́gẹ́ bí ètò yìí ṣe jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ irú àwọn ìbéèrè tá a fẹ́ ká máa béèrè nìyí ṣùgbọ́n mọ̀hún ìbéèrè fún mi jọ ti gbọ́ mọ̀hún ìbéèrè fún mi tí n bá ti lè kẹ́ pípé ọmọ mọ̀ jókòó ló wò pé ó yẹ kí n wá ìbéèrè burúkú kan kí n gbé jáde sáyé tí n bá ilé kẹfí bẹ́ẹ̀ ìbéèrè rẹ kò ní gàtẹ́wọ́gbà lọ́dọ̀ mi o jẹ́ kí ìbéèrè rẹ ó jẹ́ ohun tí ń ṣẹlẹ̀ ohun tí ń ṣẹlẹ̀ sí ọ gangan mọ̀hún ìbéèrè mọ̀sí náà fìtí náà lẹ̀ torí pé tí ń hù béèrè ẹ dákun ká ní sánmà jábọ́ kí ló yẹ ká ṣe ná sọ fẹ́ kí sánmà jábọ́ ni ẹ so àwọn ìbéèrè tó bá lè máa ṣí náà fìtínà lẹ̀ ká má hun o ohun tó bá ṣẹlẹ̀ sí ọ gẹ́lẹ́ oníkó wálé rẹ̀ ìyẹn jẹ́ àmọ̀ràn ìdáhùn sí ìbéèrè yìí kí oníbèrè yìí kó gbìyànjú kó jẹ́ kí ọkọ òun kó máa gbọ́ ètò yìí kó sì gbọ́ ọkọ ẹ̀ níyànjú pé kó gbọ́ àwọn ẹ́písòdù tó ti lọ nínú ẹ́písòdù tó ti kọjá a ti sọ̀rọ̀ kánbẹ̀ wípé ẹ̀yin oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin kọ́ ìdá ayé rèé o ìyàwó àkọ́kọ́ ìyàwó ni ìyàwó kejì ìyàwó ni ìyàwó kẹta ìyàwó ni ìyàwó kẹrin ìyàwó ni nítorí náà ẹ gbọ́dọ̀ sọ̀kan di ọba kẹwàá sọ̀kan di ẹrú kọ́ídà kọ́ídà yìí nìyẹn first wife is a wife second wife is a wife third wife is a wife fourth wife is a wife don't make one a queen and the other one a serpent. ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì òun ni pé kì í ṣe gbogbo ọkùnrin tó bá lóun fẹ́ ṣẹ́yàwó kejì ló yẹ kẹ́ ẹ dá lóhùn kì í ṣe gbogbo ọkùnrin tó bá ní òun fẹ́ ṣèyàwó kejì ló yẹ kẹ́ ẹ dá lóhùn títí tẹ́ fi yẹ nǹkan mẹ́rin wò lára rẹ̀ títí tẹ́ fi fi nǹkan mẹ́rin rinlẹ̀ lára rẹ̀. alákọ̀ọ́kọ́ bóyá kí n sọ nǹkan mẹ́rin yẹn di ọ̀la kí n lè ṣàlàyé ẹ̀ ẹ̀jẹ̀ ń dadúró báyìí mi ò fẹ́ lò kọjá wákàtí kan kì í ṣe gbogbo ọkùnrin ló qualify láti fẹ́yàwó méjì ó wù wọ́n ẹ̀ ó dáa ó dùn ún kí wọ́n sọ pé yàwó méjì ni mo ní kí wọ́n sọ pé yàwó mẹ́ta ni mo ní mo ní yàwó mẹ́rin ṣùgbọ́n qualification tọkùnrin ó fi do níyàwó méjì kì í ṣe gbogbo ọkùnrin lónìí ara tí ń bí wàhálà nìyẹn inú ọkùnrin máa ń dùn pé òun fẹ́ ṣe mọ́síná òun fẹ́ ṣe kùlábà òun fẹ́ ṣe ha tó sì já sí pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni wàhálà ayé ó jókòó sórí ìta àdúgbò wọn wọ́n wá ń tí ó gbé lọ lé bọ́rọ̀ ẹ̀ ṣe nígbà tó sọ̀kalẹ̀ lógún sánmà ó wá dó sórí ìta àdúgbò wọn ó wá ń sọ pé ta ni ó who go carry me home o who go carry me home o ta ni ó gbé mi lọ lé o lágbájá bá náà pé à òun ó gbé ọ lọ lé bọ́rọ̀ ọkùnrin míì ṣe rí nìyẹn o ohun tó fìtì àwọn ọkùnrin kan ọlọ́run ló mọ pàṣẹ́ntéèjì wọn if not fifty percent or more than fifty percent wọn ò ní ìdíyàwó méjì láyé wọn wàláì fífẹ́yàwó méjì kì í sọ̀ràn yẹn kì í ṣe májẹ̀mú kì í ṣorígun ẹ̀sìn. àmọ́ èyí tẹ́ ẹ fẹ́ lọ ṣe mọ́síná àti ẹ̀yin òbí mọ́síná ẹ̀yin òbí ìyàwó kejì tẹ́nìkan bá wá bá yín pé ọmọ yín òun fẹ́ fi ṣèkejì ẹ gbọ́dọ̀ ṣèwádìí nǹkan mẹ́rin kan nípa ọkùnrin náà àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn pẹ̀lú ògo ọlọ́run èmi yóò ṣàlàyé ẹ̀ ní ọ̀la insha allah insha allah ní dídá àsìkò náà ni o láago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn-án àbọ̀ màá ṣàlàyé ẹ̀ àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tó ga sí wípé ó gbọ́dọ̀ pè sára ọkùnrin tó fẹ́ fẹ́yàwó kejì kódà bí ò pè sára ẹ tó fẹ́ fẹ́yàwó kan kò pa dandan kò pa dandan oyàwó kan ò ní ìdí gbogbo ẹ̀ oyàwó kan kò ní ìdí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn but ẹ bá ẹ bá fẹ́ fẹ́yàwó méjì àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ kà lọ́la yìí o gbọ́dọ̀ so ìwọ tí ò ń gbẹ̀ngbẹ́ kó fẹ́ síyàwó kejì o gbọ́dọ̀ gbọ́ fúgàmì lọ́la bóyá òwúlẹ̀ qualify ọkọ̀ fẹ́ da ọfẹ́ da ilé ayé ìyàwó kejì rú ni tàbí ọfẹ́ danu ilé rẹ rú tàbí wọ gẹ́gẹ́ fún ara rẹ ọfẹ́ dọ̀rọ̀ ara rẹ rú. kan ti pé ìyàwó kejì inú ẹ máa fi kọrin ẹni tí ò tó yàwó méjì fẹ́ ẹ máa tì tìkùtì pé ẹ̀yin ò tí ì ṣe mọ́sínà ẹ̀yin ò tí ì ṣe sùlásà ọ lérò pé mọ́sínà ọ lérò pé ó dàbí ìyàwó àkọ́kọ́ ni kò dàbí ìyàwó àkọ́kọ́ o kò dàbí ìyàwó àkọ́kọ́ nígbà bá di lọ́la ìyàtọ̀ tí ń bẹ láàrin ìyàwó kan àti ìyàwó méjì mẹ́ta mẹ́rin ní tòfin kó fún wa alọ́fin wa ṣe pàǹgẹ́ rẹ̀ kí á pàdé ní orí ètò yìí ní aago mẹ́jọ ní aago mẹ́jọ àbálẹ́ ní ọ̀la. bákan náà ìrújú àwọn onísúfí episode oh two four ìyẹn láàárọ̀ ọ̀la lórí àdáwà ànàbàwíyà pẹ̀lú àbúmọ́rídì pẹ̀lú àbúmọ́rídì so ní aago bíi ten bí around ten lábẹ́rẹ̀ inshàlá aláwòkùn alọ́wọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.